fóore láàrẹ. Ah, mo fẹ́ wọ aṣọ iná ìgé àwa dúpẹ́ bàbá fóore láàrẹ ìgbà táyé yọ wá ẹ̀yin ṣàlàbò wa ìgbà táyé gbógun tiwa ẹ̀yin ṣàlọ́lọ́run wa àmórè ẹ kú ìtọ́jú wa o ẹ ṣe gan ni ẹ kú ìtọ́jú wa. kí ló ṣe ju kí ni dọ́ọ̀lù why do you dull your face. Stop dolly. Stop dolly. Oh, Rikini. Hmm? You found it? Kí ni ìbò ṣe fọ́ lánàá? I don't like it. Ẹ kú wa, àmọ́rẹ́, ó Eh? it fall in my hand àbí ìwọ ìwọ ni nà ọ ṣé ibi tó wà yẹn nìyẹn ṣé ibi tó wà yẹn nìyẹn nídìí ibi tó wà yẹn nìyẹn níbi tí o ibi tó wà yẹn nìyẹn ní language ṣé òun nìyí sẹ you should be able to you see you you what is it what is it gan see ojúmọ̀ nǹkan tí mo so? when i'm showing you that this if if if. if ló Thank God you didn't come my the generation when when when ṣe kẹjọ. When something went wrong. Wow. Ìgbà táyé yọ wí, ẹ̀yin làálàá bò mí. Something went wrong. Are you sure you didn't connect with your uh, uh, something? No, yeah, it's connected, but that's not the problem. What is it? What is the problem? Let me try again. ẹ̀yin làbọ̀ eh, Something went wrong. You have to no no mi àfi tó bá yẹ kó gba credit ṣe wà yìí bó bá jẹ́ pé àwọn ni. àwọn ará tàrí o head office there. To copy the tune, press 1. Super Eagles, waiting to happen, waiting to tell everyone. Nigeria's got Hello. Hello. Hello, Grandma. Grandma, ó yẹ gbàdúrà challenge ni ẹ gbàdúrà fún grandchild ID. ẹ gbàdúrà fún grandchild yín so ẹ gbàdúrà fún ọmọ ike gbàdúrà fún grandchild yín. ta ló ń sọ̀rọ̀. àyà bùkù. yes. olúwa nẹ́tíwọ̀kì yóò dá ni. bóyá tó bóyá tó super igi sọ. jésù àtàánú fún un. àmì jésù ó yá kọ́ ọ̀mọ̀ girama ìsìn. aláàánú aláàánú lolúwa olóhùn ó ṣàánú fáwọn tóhùn ó ṣàánú. yéè yes lọ yes lọ yes lọ yes lọ kékeré náà ọ̀rọ̀ olúwa òbí kọjá lọ láìṣẹ́. bẹ́ẹ̀ ni pásítọ̀ yes mami ẹ̀ mò ń gbọ́ yín. ẹ bá ti ní ìgbẹ́kẹ̀lé pẹ̀lú ògo ọlọ́run. bẹ́ẹ̀ ni we believe. àti olúwa bú jáde. àmì jésù àmì jésù ó yá sí mi. àmì àmì àmì. Jésù yóò ṣe ìyanu. ọ̀gá ogun àṣẹ ìyanu. ọ̀nà tí yóò gbé gbalẹ̀ ní ọ̀gbọ̀n bàbá àṣẹ ìyanu. Jésù yóò ṣe ìyanu. bàbá mi yóò ṣe ìyanu ọ̀nà tí ó gba lémi ò mọ̀ ṣùgbọ́n bàbá á ṣe ìyanu bàbá bojú wo wa látòkè o jẹ́ káwọn aráàlú gbọ́ o ráwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ wá bàbá kí wọ́n wá ṣe wá lógo bó bá lè pẹ́ kẹ́tọ́ ṣèyanu o ayé abèrè pọ́ lọ́rùn wá dá o wọ́n lè ní tádàṣọ fènìyàn o ṣebí tọrun rẹ̀ là ń wo o lónìí nìkan wá dá wà láre ọ̀ láwọn lè pẹ́jú bàbá a mọ̀ pé bẹ́ẹ̀ kún pẹ́ dalẹ́kùn ayọ̀ ń bọ̀ lòwúrọ̀ o bó ti wù kọ́rùn lè mú tó sàn mọ́ dúdú yóò mọ̀ wá o láìpẹ́ láì jìnnà láì ṣiyèméjì o nínú oṣù tí a wà yìí nínú ọ̀sẹ̀ tí a wà yìí jésù yóò ṣe ìyanu o bàbá wa yóò ṣe ìyanu o ọ̀nà tí ó gba láwa o mọ̀ ṣùgbọ́n bàbá ṣe ìyanu. ee mọ́mì ẹ má bínú grand eh, daughter yín and my mom á fún yín lówó drink ṣẹgbọ́ ẹ relax àdúrà ó fẹ́ sanwó àdúrà ṣé o ti yé yín bẹ́ẹ̀ say hello to my grandma now. Ah, okay wúkì wúkì àwọn tó wà pa ẹ dáadáa ni Jésù á wà pẹ̀lú ẹ Olúwa dúró tiẹ̀ alànà ayọ̀ pẹ́ ó ní ṣẹ̀ṣẹ̀ gbé ọkọ ọba àdá ọba Canada ò ní gé ẹ lẹ́sẹ̀. àmín Jésù ọbẹ ọba ọbẹ ọba Canada ò ní gé ẹ lọ́wọ́. àmì Jésù. ìgbésẹ̀ rẹ ò ní báyé nú. àmì Jésù. wàá máa lọ ire wàá máa bọ̀ ire lọ́sọ̀rọ̀ àmì Jésù àmì. thank you lord. ẹ ṣé ma thank you ma yes ma ẹ ṣé gan ni ma mo kàn ní pé kí n pè yín ma tún bá yín sọ̀rọ̀ ma ẹ ṣé ma god bless you ma thanks yes ma yes ma thank you ma yes. Hey if you no get mama or you no get papa, oh mo tẹ̀ ti gbàgbé èmi ò believe nínú sàrà àṣìṣe ṣùgbọ́n i mean nínú bẹ̀hẹ̀ ẹ̀sán ti say, if you no get mama if your mama don die go the burial ground ibi tó ń sin yẹn sí lọ ó ti yé bẹ́ẹ̀ yẹn lọ fi wọ̀n ṣó ti yé bẹ́ẹ̀ bóyá ẹ̀yin tẹ́ máa gbàgbọ́ náà dẹ́kẹ́ lọ́dọ̀ gbàgbàdo àbẹ́ challenge challenge challenge ìbàdàn challenge challenge challenge challenge challenge challenge. It is challenge it is a challenge wọ́n ní <laughs> it is a challenge challenge challenge challenge ni ẹ mọ̀ pé tá a bá pèsè ó ti yẹ challenge ó ti yẹ yín orin tí wọ́n kọ lẹ́ẹ̀kan mo fẹ́ kọ lẹ́ẹ̀mẹ́ta kí n tó máa lọ jésù yóò ṣe ìyanu orin tí màmí kọ lẹ́ẹ̀kan nìyẹn o bàbá mi yóò ṣe ìyanu o ọ̀nà tí ó gba lémi ò mọ̀ ṣùgbọ́n bàbá ṣe ìyanu jésù yóò ṣe ìyanu ọlọ́run yóò ṣe ìyanu o ọ̀nà tí ó gba lémi ò mọ̀ ṣùgbọ́n bàbá ṣe ìyanu hmm. bó bá lè pẹ́ kó tó ṣe ìyanu bàbá àyà bèrè pọ́ lọ́rùn mi dá o wọ́n lẹ́ni tádáṣọ́ fẹ́ ènìyàn o ṣebí tọrun rẹ̀ là ń wò ó lónìí ní kẹwàá dá mi láre wọ̀ lámàlẹ́ pẹ́ ju bàbá ẹ mọ̀ pé bẹ́kún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o bó ti wù kórun lè mú tó sànmọ́ dúdú yóò máa wà o láìpẹ́ láì jìnnà láì ṣiyèméjì o nínú ọdún tí mo wà yìí nínú oṣù tí mo wà yìí nínú ọ̀sẹ̀ tí mo wà yìí ó dá mi lójú pé jésù yóò ṣe ìyanu bàbá mi yóò ṣe ìyanu o ọ̀nà tí ó gba lémi kò mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé bàbá á ṣe ìyanu bàbá bojú wo mi látòkè o jẹ́ kí fọláṣadé bọ́láràánú gbà o àti sarah olúwa ṣe fún mi olúwa rẹ̀ mí lẹ́kún ráwọn ogun ọ̀run sọ̀kalẹ̀ wá bàbá kí wọ́n wá ṣe wa lóore àní tó bá lè pẹ́ kó tó ṣèyanu o ayọ̀ abèrè pọ́ lọ́rùn wá dá o wọ́n lẹ́ni táyídá ṣọ́fẹ́ nìyàn o ṣebi tó rẹ̀ là ń wò ó lónìí ní kẹwàá dá wà láre ọ̀la mà lè pẹ́ ju bàbá ẹ mọ̀ pé pẹ́kún pẹ́ra lẹ́kan ayọ̀ ń bọ̀ lòwúrọ̀ o bó ti wù kọ́rùn lè mú tó sàn mọ́ dúdú yóò máa wá o láìpẹ́ láì jìnnà láì ṣiyèméjì o nínú ọ̀sẹ̀ tí mo wà yìí nínú ọjọ́ òní tí mo wà yìí nínú oṣù tí mo wà yìí nínú ọdún tí mo wà yìí o Jésù yóò ṣe ìyanu o ọlọ́run yóò ṣe ìyanu ọ̀nà tí ó gba láwa kò mọ̀ ṣùgbọ́n bàbá á ṣe ìyanu ẹ káàbọ̀ so a ní kókó kódùn kó pọ̀ náà lọ́bẹ̀ oge please try to call call I saw something that is flying on our Facebook also everybody calling the family so I don't mock you but you call your people if your mother is heaven padà go to the fibra ground ẹ̀wọ̀n kò dẹ̀ pé heaven ooo. Oh. Kisuri, Tolu, come on see, come on see, come on see. Something is happening here. Help me, help me. I don't know where this is taking me to. Mm-hmm. mm-hmm. Well, we'll look at the time. orí sátánì ti yí ó ti yí o orí sátánì ti gbalẹ̀ o ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí o orí sátánì ó má ti gbalẹ̀ ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó yá pàtẹ́wọ́ mi ó bá lù ú ó yá ó ti yí ó ti yí o orí sátani ó ti gbalẹ̀ o ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ah blood is thicker than water kò jẹ̀jẹ̀ ẹran ó yá ó ti yí ó ti yí o orí sátani ó má ti gbalẹ̀ o ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ti yí o orí sátani ó má ti gbalẹ̀ òtí òtí òtí òtí òtí òtí òtí ó ti yí o orí sátani ó má ti gbalẹ̀ òtí òtí òtí òtí mo rí àwọn tó ní ẹbí bàbá mi ti rí gbogbo àwọn fóònù àwọn tí ẹni tó bá ti jẹ́ bí bàbá tí ò bá ti tọrọ owó wọ́n ní kì í ṣe owó là ń béèrè báyìí o àwọn kan fẹ́ gbúrò ẹni o mi ti ẹ̀ tí fún mọ́mì lówó láti fi jọ́ mẹ́ta bọ́rọ̀ bóyá wọn ò ní sọ̀rọ̀ dáadáa ni ogun wọn tún já gerege <laughs> blood is sugar than water ò ti yí ó ti yí orí sátani ó máa ti gbalẹ̀ ò ti yí ó yá ìsọjí orí afẹ́fẹ́ ò ti yí ò ti yí ò ti yí ẹ má gbàgbé pé ọmọ mountain of fire ni mí o ó ti yé yín bẹ́ẹ̀ ìlú tá a tún wà yìí náà mountain of snow ni ṣó ti yé bẹ́ẹ̀ ni mountain of fire and mountain of fi fire ṣe é pè fún yàn àdẹ̀ gbúdọ̀ tún fi slow ṣe é pè fún yàn wọ́n máa gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni ó máa tètè wọnú inú inú ẹ̀mọ ẹ̀ṣà ẹ̀mọ ibi tí yìnyín máa ń wà so òtí yí ó ti yí òlùlù sí ní Tolú are you not putting something kebi you are doing like this now i'm sinking. èmi dẹ̀ dùn wàá máa ń òtí yí ó ti yí o orí sátani ó má ti gbalẹ̀ o ò ti yí ò ti yí ò ti yí ò ti yí ò ti yí ó yẹ kí n dìde mi ò tí fàṣọ ìsísàlẹ̀ mi jẹ́ kí n dìde ò ti yí ó ti yí o orí sátani ó má ti gbalẹ̀ o ò ti yí ò ti yí ò ti mi tí ìfàṣọ yẹn sókè sí ti mi ìfẹ́ kẹ́ rí dìde o bá dìde ò ti yí ó ti yí o orí sátani ó má ti gbalẹ̀ o ò ti yí ò ti yí ò ti yí ò ti yí ò ti yí ó oh, ti yí ó oh, ti yí yay there's some things you cannot buy there's something money cannot get you okay those things money cannot get you Hey, <laughs> wo tún Tolú wọn tún ti dé o. No, is Hmm? Uh, good? Yeah, it's okay. Let me see. Yeah, it's okay. ó ti yí ó ti yí o orí sátani yóò má ti gbalẹ̀ o ó ti yí ó ti yí ó ti yí ó ti yí ó ó ti yí o orí sátani ó máa ti gbalẹ̀ ó ti yí ó ti yí ó ti yí ó ti yí challenge ẹ bá mi kílé àbíbò ni. Oh, bá mi rí tight mi kò báyìí mo máa ń like tight yẹn you this day i don't feel like wearing clothes i don't like to tí bá ti wọ́n ti bá fasáré bọ́lẹ̀ mo fẹ́ wà simple because mo rí ẹni tó dá facebook le, Mark Zuckerberg wọn níjọ́ tó ń ṣe analysis tó ń ṣe documentary ẹ̀ ó lè ṣe ti onímọ̀ ìpowó burúkú wà lọ́wọ́ wọn gbogbo àwọn olówó kíní ẹ̀ ó ti orin sábẹ́ yẹn wọ́n tó be simple like you know ah. eléyìí simple báyìí eléyìí ìjòkòtò yìí ṣe simple wọn wọn ya orí sí i ah. i want to be simple like a jeans you know like t-shirt tí o ti ẹ̀wà branded <laughs> happiness is free ẹjọ ẹ má ẹ má preach fún mi so you don preach to me evening from my mummy Auto-Bola okay o ò ti yí ó ti yí o orí sátani ó má ti gbalẹ̀ o ò ti yí ò ti yí ò ti yí ò ti yí ò ti yí ò ti yí ò ti yí ó ti yí o orí sátani ó má ti gbalẹ̀ o ò ti yí ò ti yí okay you see hope in God believe in God wait patiently don't do don't dip your hand into bad thing okay because tomorrow today that thing that is mm, just don't dip your hand <laughs> because tó bá ti ṣe kò ṣe é rẹ kò ṣe é rìkọdù mọ́ Ọlọ́run jọ o má jẹ́ ń bí ọmọ tó máa gbẹ̀mí mi ò má dẹ̀ jẹ́ kí n ní mi ò gbẹ̀mí ìyá mi ò bó ti jẹ́ pé àwọn èèyàn ṣẹ̀mí ti gbà mí tó bá ti jẹun lónìí báyìí màá sọ fún wọn pé mi ti dáríjì yìí ò máa bá wọn rẹ́rìn màá bá wọn ṣe ọlọ́run jọ má jẹ́ ìrànmọ tó máa gbẹ̀mí mi gbọ̀mí iye mi o ń gbẹ̀mí ọ̀nà kankan láyé o mọ̀ ti bímọ ọ̀nà yìí gbẹ̀mí mi o mọ ọmọ tó ti yé tí mi lówó sẹ́yìn mi gbé mọ́ mi ọ̀nù private jet ń jàjà ní private jet sẹ́yìn ìyẹn gbé gbèrú rẹ̀ máa gbé ó ti yé bẹ́ẹ̀ ìyẹn gbé nínú rẹ̀ máa ọ̀nà ọ̀nù rẹ̀ ó ti yé bẹ́ẹ̀ so bó torí náà èmi yẹ̀mọ́ náà mọ̀ mi ṣe ń mi ìnú ẹ ṣé o bye for now happy sunday once again Um. mo tún fẹ́ gbàdúrà fún àwọn pásítọ̀ gbogbo àwọn pásọ̀ tòótọ́ bá mi súre fún wọn àwọn EFCC ọlọ́run bá mi fún wọn ní agbára àti okun má jẹ́ kán wojú ṣe má jẹ́ kán má jẹ́ kán corporate faith wọn jọ máa ṣiṣẹ́ lọ orílẹ̀-èdè nàìjíríà gbogbo àtúnṣílẹ̀ gbogbo àwọn ọlọ́pàá àti sójà olùwàjọ tí wọ́n bá mi máa wọnú wọn olórí wa pírẹsidẹ́ǹtì wa náà ọgbọ́n ìmọ̀ àti òye agbára àjọba mi dì í sínú wọn o ọlọ́run gbà kó sọ orílẹ̀-èdè nàìjíríà kò fẹ́ kó dára ní orílẹ̀-èdè canada inú yóò dára sẹ̀ kò ní bàjẹ́ fúngbà tó bá dára fún un kò ní bàjẹ́ fún mi àtàwọn ọmọ mi yóò dára fẹ́yìn náà tẹ ṣàmì ẹ̀yin lólùfẹ́ mi yóò dára fún yín hmm, kò ní bàjẹ́ fún yín tó challenge ni lónìí happy monday àbí happy sunday very soon we are going to monday ire on this post facebook now if i don share money people tell you they will not share your face i have not given my mommy's money i call her she still pick she still pray i never give her money if you don't give people money on this you don't do charity or you don't dey for inside court maybe dey force them if you don't go support me they go share much you see no money but still blood dey still take her down water. Mm-hmm. Mm. Don't tell where I do my nail. Na vaccine that they use these things. I don't even use them for my no. Na glove for my daughter. Me n tiẹ̀ mọ̀ mi My little gan. Màá lọ brush ìdàrú kó máa jẹ́ kété mi. Báyìí.